dédé àkókò yìí ìròyìn àgbáyé ló ń dé sétí gọyín láti ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n látẹnu àánú olùwàpọ̀ adéọlá ẹ má gbàgbé pẹ̀lú àǹfààní láti bá wa dòwò àti láti bá wa dọ̀rẹ́ láwọn ìkànnì ìkànsíwẹ̀ẹ́nu wa gbogbo lójú òpó youtube bàbá gbàgede ìmọ̀ tv ẹ e subscribe kẹ̀dẹ̀ tẹ aago rẹ létí bákan náà lójú òpó facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lójú òpó ti instagram gbàgede ìmọ̀ underscore twenty two bákan náà lẹ́tí láǹfààní láti wá polówó ọjà yín níkànnì BGI TV ẹgbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lọ lójú amóhùnmáwòrán yín gbogbo bẹ́ẹ̀tì rìn gbogbo bẹ́ẹ̀tì ṣe ni wọ́n jẹ́ kẹ̀dẹ́kódé sí etí ìgbọ́ yín ṣáájú ẹ̀gbọ́n gbogbo tó wà nínú ìròyìn ọ̀hún Lai Mohammed ti sọ̀rọ̀ lórí àìsàn Omicron léyìí tó sọ̀rọ̀ nípa bí ilẹ̀ Amẹ́ríkà ṣe tako orílẹ̀-èdè Nàìjíríà léyìí tó sì ní ó jẹ́ ohun tí kò dáa tó tí ò sì bu ìkún ni. Bákan náà nípa bí wọ́n ti fòfin de ètò ìrìnàjò tó mọ́rí náà ló ti kọminú léyìí tó ní orílẹ̀-èdè Nàìjíríà sọ̀wọ́ fún wípé wọ́n fojú fo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe dá ilé ìgbìmọ̀ aṣòfin àgbà bo ẹnu àtẹ́ lu bó ti di wípé àwọn bárẹ́kè eléyìí tó jẹ́ àwọn tàwọn ọmọ ológun náà ló wáyé látàrí bó ti di wípé ó di bíbàjẹ́ lọ́wọ́ ìpọwọ́ ìgbésùmọ̀mí àti ìṣekọlù Nnamdi Kanu ń di wípé ebi ń pa ní àkàtà àjọ DSS àbúrò rẹ̀ náà ló fẹ́ rọ̀rọ̀ yìí arákùnrin kan ló ti rí ẹ̀wọ̀n oṣù mẹ́fà báyìí lórí wípé ó jí ìrẹsì ó jí àwọn oúnjẹ tó fi mọ́ àwọn ohun ẹlẹ́rìndòdò tówó rẹ̀ lé díẹ̀ ní ẹgbẹ̀rún mẹ́rin nílẹ̀ òkèrè ọlọ́pàá kan lórílẹ̀‐èdè Kẹ́ńyà ti yìnbọn fún èèyàn mẹ́fà tó fi mọ́ ìyàwó rẹ̀ lábala ìròyìn eré ìdárayá ìdí tí ìyáàna àjọ ò tí ì ṣe máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ léraléra ẹni tó jẹ ọ̀gá àgbà àjọ ọ̀gá àgbà ikọ̀ ti lè Leicester City náà ló fi léde ìyẹn Rogers wáyé o ẹ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ ìròyìn àti àṣà ìyẹn Lai Mohammed Doyin ló ti fi ojú kò tọ́ wo bí ilẹ̀ Amẹ́ríkà ṣe tako orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí wọ́n ti ní àkọsílẹ̀ èèyàn méjì tó ti fara káṣá àìsàn Omicron léyìí tó jẹyọ látara àìsàn COVID-19 nígbà tó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́kọ́ ìpàdé àwọn oníròyìn nílùú Àbújá ọ̀jọ̀gbọ́n Mohammed òun náà ló sọ̀rọ̀ yìí èèyàn arákùnrin Mohammed ló sọ̀rọ̀ yìí tó ṣàkàwé ìpinnu ọ̀hún bí eléyìí tí ò dáa tó tẹ̀síwò ìkúnni alákòóso náà ló ti wá ké sí ìjọba ilẹ̀ amẹ́ríkà láti tún èrò wọn pa lóní kíákíá bákan náà nígbà tó ń sọ̀rọ̀ lákòókò àpérò ọ̀hún náà ló fọre nípa ọ̀nà àbáyọ àti ohun tí wọ́n ṣe nípa bó ti di wípé àwọn èsì tí wọ́n rí lórí ọ̀rọ̀ ìtànkálẹ̀ àìsàn yìí òun náà ló di wípé kò dà tó pàápàá àwọn ọ̀nà tí wọ́n gbà láti fi pọ̀wọ́ ẹ̀ ìyẹn gbígba àjẹsára tó tọ́ àti àwọn gbogbo àyẹ̀wò tó fi mọ́ àwọn ìlànà léyìí tí wọ́n lò pàápàá láwọn ẹnubodè àtàwọn ẹnu olóró tó wọ orílẹ̀-èdè yìí ká Lai Mohammed náà ló jẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ náà ló wáyé látàrí bó ti di wípé àwọn kan ni wọ́n ti fi ojú kòtọ́ tí wọ́n sì tún ti tako orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tó ti di wípé ọ̀rọ̀ yìí ti fa ọ̀pọ̀lọpọ̀ àhesọ ọ̀rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ti yíká àgbáyé ṣáájú lẹ́ni tó jẹ́ alákòóso fẹ́tọ̀ ìlera dókítà ọ̀ságé ẹ̀hánàrè ti sọ̀rọ̀ nípa bó ti jẹ́ ohun ìtìjú pàápàá nípa bó ti di wípé ìjọba ilẹ̀ amẹ́ríkà ti tako orílẹ̀-èdè nàìjíríà látàrí bí wọ́n ti kẹ́fìn àwọn tí wọ́n ní àìsàn ọ̀hún ìyẹn àìsàn omicron léyìí tó jẹyọ látara àìsàn covid-19 gẹ́gẹ́ bí alákòóso ṣe sọ ìgbésẹ̀ ọ̀hún náà ló jẹ́ léyìí tí wọn ò gbà nímọ̀ràn tó léyìí tó sì ní yóò jẹ́ ohun tí yóò di wípé yóò kó bá ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tó tún fi dá ìṣọwọ́ ṣiṣẹ́ àwọn èèyàn dúró pàápàá lákòókò ti ọdún kérésìmesì tá à ń wọ̀ lọ yìí àwọn tí wọ́n jẹ́ adarí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ni wọ́n ti sọ̀rọ̀ wípé ìjọba àṣẹ tí ìjọba àpapọ̀ pa wípé kí gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba gbọ́dọ̀ rí wípé wọ́n gba àjẹsára tó ń pọwọ́ àìsàn kòrónà ó tó lè di wípé wọ́n wọ àwọn iléeṣẹ́ wọn jẹ léyìí tí wọn ò lè tẹ̀lé láwọn iléèṣùmọ̀ aṣòfin tó ga jù léyìí tí wọ́n ní ó kọ̀ dàbí àwọn ìlànà àtẹ̀lé léyìí tó di wípé wọ́n ti dá wọ́n ti dáwọ́ dúró láti máa tẹ̀lé ní ilé aṣòfin àpapọ̀ ẹni tó jẹ́ adarí ọ̀rẹ́ rẹ̀ ọ̀gbẹ́ni Rollins Agada tó sọ̀rọ̀ yìí fáwọn oníròyìn lọ́jọ́ ajé òun náà ló sọ̀rọ̀ nípa bó ti di wípé wọ́n kọ wọn fún wọn ní àǹfààní láti dé àwọn agbègbè ọ̀hún léyìí tó sì ní wípé àìfún wọn láǹfààní yìí náà yóò dá ọ̀wọ̀ òhùn sílẹ̀ bí àwọn òṣìṣẹ́ ṣe jẹ́ wípé wọn ò pọ̀ tó níye ní ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ bákan náà ni ọ̀rọ̀ fi yé ni wípé ìgbìmọ̀ tí iléeṣẹ́ rẹ̀ gbùkalẹ̀ tó jẹ́ ìgbìmọ̀ àtanilólobó lórí ọ̀rọ̀ ti covid-19 léyìí tí akọ̀wé sí ìjọba àpapọ̀ ìyẹn Boss Mustapha Léwájú f fún ọ̀nà ti kéde ọ̀rọ̀ yìí ní oṣù kẹwàá wípé kí gbogbo àwọn òṣìṣẹ́ tí wọn ò bá ti ní ẹ̀rí wípé wọ́n ti gba àjẹsára àìsàn kòrónà àti wípé wọn ò ní àìsàn ọ̀hún lára náà ni kí wọ́n má ṣe jẹ́ kí wọ́n ní àǹfààní sí àwọn iléeṣẹ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ láti ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2021 bákan náà ni àbájáde fi ẹnu wípé kí gbogbo àwọn òṣìṣẹ́ ó tẹ̀síwájú láti máa rí wípé wọ́n ní àǹfààní ti ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ léyìí tí wọ́n sì ti sọ wípé látàrí bó ti di wípé àìsàn omicron ti bẹ́ sílẹ̀ kí gbogbo àwọn asòfin náà rí wípé wọ́n tẹ̀lé gbogbo àwọn ohun tó yẹ kí wọ́n tẹ̀lé léyìí tí wọ́n sì ti rọ̀ wọ́n bákan náà ló ti di wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lo àwọn ohun apakòkòrò eléyìí tá a mọ̀ sí sanitizer tó sì ti wà ní àwọn agbègbè tó tó àtẹ́lẹ̀ tó yẹ káàkiri àwọn agbègbè ọ̀hún pàápàá àwọn ilé tó jẹ́ ti ìjọba àpapọ̀ àwọn mọ̀lẹ́bí ọmọ tó dolóògbé yẹn Sylvester Oromoni tó jẹ́ ọmọ ọdún méjìlá àti ilé ẹ̀kọ́ domain eléyìí tó dolóògbé náà ni wọ́n ti gba ẹni tó jẹ́ agbẹjọ́rò àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ìyẹn Fẹ́mi Fálànà láti lè rí kó tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ ọ̀hún léyìí tí wọ́n fẹ́ pe ilé ẹ̀kọ́ náà lẹ́jọ́ nípa bí ọmọ wọn ṣe gbẹ́mìí mi ọ̀rọ̀ tí wọ́n fi yéni náà ló wípé wọ́n rí nínú àkọ́ránṣẹ́ kan tó kọ tí Fálànà kọ sí iléeṣẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ tó lè ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn tó sì béèrè fún mímọ̀ ohun tó ṣokùnfà ikú ọmọ ẹni tó jẹ́ oníbàárà rẹ̀ àkọ́ránṣẹ́ òun náà ló jẹ́ ti ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún yìí léyìí tí Táíwò Ọláwálé buwọ́lù tí wọ́n sì kọ sí ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkó bákan náà ni àkọ́ránṣẹ́ òun léyìí tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìbéèrè láti mọ ohun tó ṣokùnfà ikú Sylvester Oromoni tí wọ́n pa ní ilé ẹ̀kọ́ dowen tó wà ní Lẹ́kì ní ìlú Èkó léyìí tí wọ́n sì ní látàrí àwọn ìjábọ̀ kọ̀ọ̀kan ní ẹbí ọ̀hún ọmọ tó dolóògbé náà ló jáde láyé látàrí bó ti fi ara gbọ́ ọgbẹ́ léyìí tó wáyé ní bó ti di wípé àwọn tí wọ́n jọ jẹ́ akẹ́kọ̀ọ́ àmọ́ tí wọ́n wà ní ìpele tó ga jù lọ fi kàn án bákan náà nínú gbogbo ọ̀rọ̀ tó sọ náà ló béèrè láti mọ ohun tó ṣokùnfà ikú olóògbé ọ̀hún àti láti mọ kúlẹ̀kúlẹ̀ gbogbo ọ̀rọ̀ náà léyìí tó sì wò wípé kí òun lè tẹ̀síwájú láti fi lè ran àwọn mọ̀lẹ́bí náà lọ́wọ́. ìtànkálẹ̀ àìsàn corona eléyìí tí a tún lè pè ní covid-19 àti ìtànkálẹ̀ àwọn àrùn míì lórílẹ̀‐èdè nàìjíríà jẹ́ eléyìí tí wọn ò lè fi wé gẹ́gẹ́ bí àwọn ọ̀tá ìlú tó pọ̀ léyìí tí ọ̀jọ̀gbọ́n Oyèwálé Tọmọrí sọ Tọmọrí tó jẹ́ ọ̀jọ̀gbọ́n kan tó kẹ́kọ̀ọ́ nípa àwọn àrùn gbogbo òun náà ló sọ̀rọ̀ yìí ní ọjọ́ ajé nípa àpérò eléyìí tó jẹ mọ́ ọ̀rọ̀ àìsàn kòrónà àìsàn covid-19 kì í ṣe ọ̀tá bákan náà ni ibà ọ̀rẹ̀rẹ̀ jẹ́ àìsàn kékeré léyìí tó tún jẹ́ wípé ibà pọ́njúpọ́tọ̀ náà ò níye lé lórí bákan náà àìsàn onígbà méjì kọ̀ jẹ́ léyìí tó máa ń gba ẹ̀mí lẹ́nu ni léyìí tó sì sọ fún àwọn tó wà níbi àpérò ọ̀hún ó ní ṣùgbọ́n àìní ìpadà sẹ́yìn àìní ìlọsíwájú tó tó àti àìsí ọrọ̀ ajé tó tó léyìí tí kò tún sí ìdàgbàsókè tó tó òun náà ló dúró lórí òpó mẹ́rẹ̀ẹ̀rin gẹ́gẹ́ bó ṣe sọ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n náà ṣe wí àwọn àìsàn yìí náà ló ti di wípé ó ti dàpọ̀ mọ́ ìpilẹ̀ṣẹ̀ oníkálukú pàápàá lórí ọ̀rọ̀ ètò ìlera láti bí ọgọ́ta ọdún sẹ́yìn bẹ́ẹ̀ náà ló fi kún wípé gbogbo ọ̀rọ̀ yìí náà ló ti di wípé wọ́n ti mú kí ìpínlẹ̀ orílẹ̀-èdè nàìjíríà kó yẹ̀ léyìí tó sì ní gbogbo àwọn ọ̀rọ̀ ètò ìlera yìí ni wọ́n gbọ́dọ̀ bójú wò láti lè ran orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ pàápàá láti lè tún mú kí ọrọ̀ ajé tó lòrìn àti láti lè ran àṣà àti ìṣorílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ àwọn olùgbé agbègbè Onitsha ní ìpínlẹ̀ Anambra ní ọjọ́ ajé ni wọ́n ti fọre nípa ipa eléyìí tí òfin jókòó gbélé eléyìí tó ti di wípé àjọ ipob gbé kalẹ̀ láwọn ẹkùn gúúsù ìlà oòrùn bó tilẹ̀ jẹ́ wípé àjọ ipob ni wọ́n ti fi gún àṣẹ ọ̀hún àmọ́ ìròyìn náà ló ti fi léde wípé àwọn agbègbè kan ní Onitsha ní ọjọ́ ajé ni wọ́n sì tẹ̀lé gbogbo àwọn ọ̀rọ̀ yìí léyìí tó fi jẹ́ wípé àwọn iléèwé àwọn ọjà káàkiri tó fi mọ́ ilé ìfowópamọ́ àwọn iléeṣẹ́ àwọn ibùdókọ̀ náà wà ní títìpa nígbà tó di wípé púpọ̀ nínú àwọn ojú òpópónà tó dáa jù eléyìí tó sì tún lòrò jù táwọn èèyàn ń lò náà di eléyìí tí kò sí èèyàn kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló di wípé wọ́n rí àwọn akẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti ń ṣeré káàkiri gbogbo ojú òpópónà bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn dúró káàkiri tí kò sì sí ẹnikẹ́ni tó dúró káàkiri gbogbo ibi ọjà wọn púpọ̀ nínú àwọn olùgbàgbègbè yìí ni wọ́n sọ̀rọ̀ nípa ipa tí òfin yìí tó kó nínú ìgbáyé gbádùn wọn báyìí ni wọ́n pe ìpè fún dídá ọ̀rọ̀ yìí dúró lẹ́yìn tó sì di wípé àwọn àkókò ọdún ti súnmọ́ tòsí báyìí ẹni tó jẹ alága ìgbìmọ̀ àwọn ọjà àti ngbuka òbòsì olóyè òsìta òde náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ fáwọn oníròyìn léyìí tó ní bó tilẹ̀ jẹ́ wípé àjọ ipob ni wọ́n ti fi gún òfin ọ̀hún àmọ́ àìsí ètò ààbò tó tó àti àìní ìmọ̀ ìjìnlẹ̀ tó tó pẹ̀ tó fi mọ́ ìbẹ̀rù ìkọlù òun náà ló fà á tí àwọn èèyàn fi ń tẹ̀síwájú láti máa tẹ̀lé ọ̀rọ̀ wọ̀nyí léyìí tó sì ní bí ìjọba àpapọ̀ bá lè gbìyànjú láti wọ́ ọ̀rọ̀ ààbò tuntun ó ṣeé ṣe kí àwọn èèyàn lè tẹ̀síwájú láti máa lọ káàkiri fún ọjà wọn ní gbogbo gbà. ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ti ní àwọn ipò eléyìí tí àwọn báríkè àwọn ọmọ ológun wà náà ló wáyé látàrí bó ti di wípé ìdojú ìjàpọ̀ ìgbésùnmọ̀mí àti ìṣèkọlù ṣe ń lọ lọ́wọ́ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ ológun tí lẹ́gbìmọ̀ aṣòfin àgbà gbé kalẹ̀ náà ló sọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tó di wípé wọ́n ṣe àbẹ̀wò sí àwọn bárẹ́kẹ̀ àwọn ọmọ ológun kan tó wà ní ìpínlẹ̀ Plateau àti ìpínlẹ̀ Bauchi léyìí tó sì di wípé alága ìgbìmọ̀ eléyìí ti ìgbìmọ̀ ilégbìmọ̀ aṣòfin gbé kalẹ̀ ìyá aṣòfin Aliu Ndume sọ fún àwọn akọ̀ròyìnjọ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àbẹ̀wò sí wípé owó nìkan náà ni wọ́n lè lò láti fi ṣe àtúnṣe àwọn bárẹ́kẹ̀ yìí léyìí tó sì ní akitiyan ti lọ lọ́wọ́ báyìí látọwọ́ àwọn ilégbìmọ̀ aṣòfin méjèèjì láti rí i pé wọ́n pèsè owó tó tó owó láti lè ṣe àtúnṣe àwọn bárẹ́kẹ̀ léyìí tó jẹ́ ti lọ lórí wọn tó fi mọ́ ṣe túkọ́ kíkọ́ àwọn bárẹ́kẹ̀ tuntun míì bákan náà ló ní àwọn bárẹ́kẹ̀ yìí náà ló lè ran ìṣọ́ iṣẹ́ wọn lọ́wọ́ láti lè pọ̀wọ́ àwọn ìdojúkọ léyìí tó kojú wọn pàápàá lórí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè Nàìjíríà aṣáájú àjọ ipob ìyẹn Nnamdi Kanu ló ti sọ̀rọ̀ nípa bí wọ́n sì ti sọ wípé wọ́n kọ̀ láti máa fún oúnjẹ ní àkàtà àjọ DSS gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde Kanu lọ́ọ̀ ló wà ní àhámọ́ àwọn àjọ DSS báyìí látàrí ìgbẹ́jọ́ tí adájọ́ Binta Muitala Iyakoda léyìí tó léwájú ilé ẹjọ́ gíga nílùú Àbújá lórí àwọn ẹ̀sùn tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fi kàn án bákan náà lóyíṣọ lójú kó ti di wípé wọ́n wo ìwà ìbàjẹ́ sí ní àkàtà àjọ DSS léyìí tí wọ́n sì fi lẹ̀ fún àwọn léyìí tí wọ́n sì fi léwájú fún àwọn oníròyìn ní ọjọ́ ajé àbúrò Nnamdi Kanu náà ló sọ̀rọ̀ yìí ìyẹn ọmọọba Kanu mẹ́mẹ́ léyìí tó sì tún ní wípé àwọn àjọ yìí ni wọ́n kọ̀ láti lè jẹ́ kó ni wọ́n kọ̀ ni wọ́n sì gbà kórí àwọn àbájáde àti èsì ètò ìlera rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gba ẹ̀jẹ̀ rẹ̀ fún bíi ìgbà mọ́kànlélógún ọmọọba kanu mẹ́mẹ́ òun náà ló di wípé ó wà ní àbẹ̀wò láti lọ rí ẹni tó jẹ́ aṣíwájú àjọ IPOB ọ̀hún ìyẹn Nnamdi Kanu léyìí tó sì wá fi ẹ̀sùn kan àjọ DSS pé wọ́n kọ̀ láti lè jẹ́ kórí èsì àyẹ̀wò ọ̀hún lẹ́yìn ìgbà tí wọ́n ti gba ẹ̀jẹ̀ rẹ̀ ní àwọn ìgbà bíi mọ́kànlélógún tí wọ́n sì tún kọ̀ láti fún ní oúnjẹ láti lè ran ètò ìlera rẹ̀ lọ́wọ́ bí ọdún kérésìmesì ti ń bọ̀ báyìí tó ti di wípé àwọn ah, ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe náà ló ti bẹ̀rẹ̀ láwọn agbègbè kọ̀ọ̀kan bákan náà ni ohun kan tó tún ti yanjú náà ni àwọn èrò tó pọ̀ láwọn ilé epo káàkiri ó ti di pé ìjọba àpapọ̀ ti ń gbìyànjú báyìí láti yọ ìrànwọ́ owó orí epo bẹtiró kúrò bẹ́ẹ̀ náà làwọn ilé epo kan nílùú àbújá ti di wípé wọ́n ti ní àwọn èrò tó pọ̀ láwọn ilé epo wọn ìṣèjọba aláṣẹ muhammadu buhari òun náà ló ti ń gbìyànjú láti lè kojú ìjàkọ ìrànwọ́ owó epo bẹtiró tó di wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà náà ni ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn èèyàn ìrànwọ́ epo bẹtiró kúrò àmọ́ tí wọ́n tún tẹ̀síwájú tí wọn ò sì kọ̀ láti ṣe bẹ́ẹ̀ lọ́dún 2016 náà ni ìjọba ti kéde pé wọ́n fẹ́ yọ ìrànwọ́ orí owó orí epo bẹtiró nígbà tí àjọ ògbódò fọpọ̀ orílẹ̀-èdè yìí ìyẹn àjọ NNPC ti dérí pé àwọn náà ni wọ́n jẹ́ ẹnìkanṣo tí wọ́n ń kó epo bẹtiró wọlé léyìí tó sì ti wá fi di wípé yíyọ ìrànwọ́ epo bẹtiró yìí náà délé yìí tí wọ́n tún gbìyànjú láti wò lórí ẹ̀ bákan náà ló ti wá di wípé iye tí wọ́n ta jálẹ̀ epo bẹtiró òun ló ti gbẹnu sókè láti náírà mẹ́tàléláàádọ́rin báyìí sí náírà mẹ́rìnléláàádọ́gọ́je léyìí tó sì di wípé ó ti kúrò ní iye tó wà tẹ́lẹ̀ arákùnrin agbaṣẹ́ṣe kan ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n ìyẹn Tango Paul ni wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n oṣù mẹ́fà fún lẹ́yìn tó wáyé ní alátọwọ́ ilé ẹjọ́ májísírèètì kan tó fìkalẹ̀ sílé Ifẹ̀ lórí wípé ó fọ́lé ó sì jí ọjà tó lé ní ẹgbẹ̀rún mẹ́rin bákan náà ni wọ́n tún fi ẹ̀sùn dídì ìrẹsì pé léyìí tó rẹ̀ tó ẹgbẹ̀rún kan àti àwọn ìgò ẹlẹ́rìndòdò méjì tó tó ọ̀ọ́dúnrún náírà bákan náà ló ti fi jẹ àwọn olẹ́rìndòdò míì tó irinwó náírà àti àwọn oúnjẹ oríṣiríṣi léyìí tí owó rẹ̀ ò tó nǹkan nígbà tí adájọ́ sọ̀rọ̀ ìyẹn adájọ́ májísírètì olùwàtòsìn adédúwúrà ó náà ló ní ẹ̀wọ̀n oṣù mẹ́fà pẹ̀lú àǹfààní wípé kó sì ìlú fún oṣù kan péré arákùnrin ọ̀hún náà ló ti wá rawọ́ ẹ̀bẹ̀ wípé òun jẹ̀bi ẹ̀sùn òun bí jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án tó sì rawọ́ ẹ̀bẹ̀ wípé kí wọ́n fi ojú àánú wo òun. nílẹ̀ òkèrè ọlọ́pàá kan lórílẹ̀‐èdè Kenya ló ti yìnbọn fún ìyàwó rẹ̀ àti èèyàn márùn-ún pẹ̀lú ìbọn AK-47 ní òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun ẹni tó jẹ́ amúlégbèrè náà ló gbọ́ ariwo yìí léyìí nígbà tó di wípé arákùnrin ọ̀hún náà délé ní nǹkan bí aago kan ọ̀sán gẹ́gẹ́ bí àbájáde àwọn ọlọ́pàá ṣe fìlédè arákùnrin ọ̀hún náà ló lọ ṣe bó ti di wípé àwọn ọ̀gọ́ pé léyìí tí wọ́n sì ní ó bẹ̀rẹ̀ sí ní yìnbọn káàkiri agbègbè kàgbẹ́tẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ olúùlú agbègbè ọ̀hún ìyẹn Nairobi tó sì ṣekú pa èèyàn márùn-ún ọlọ́pọ̀ ọ̀hún náà ló wá padà gba ẹ̀mí ara rẹ̀ lẹ́yìn ìgbà tó wò wọ́n lábì yìí tán ohun tó ṣokùnfà pípa tó pàyí náà ni ò tí ì yéèyàn ṣùgbọ́n ọlọ́pọ̀ ọ̀hún náà ni wọ́n ti ni wọ́n ti ń gbìyànjú láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí láti lè mọ ohun tó ṣokùnfà bó ti gbẹ̀mí ìyàwó rẹ̀ àti àwọn márùn-ún kó tó wá di wípé òun náà gba ẹ̀mí ara rẹ̀ lábala ìròyìn eré ìdárayá ẹni tó jẹ́ adarí ikọ̀ Leicester City Brendan Roger, tó ti ṣàlàyé ìdí tí Kelechi Iheanacho ti ń gbìyànjú láti ìdírí pé ó ń làkàkà kó tó lè máa rí ìfẹsẹ̀wọnsẹ̀ gbá ní àkókò tá a wà yìí Iheanacho náà ló ti dirí pé òun ló wà lára àwọn aṣáájú tó ń gbá bọ́ọ̀lù sáwọn jù láàrin ìṣẹ́jú mẹ́rìnléláàádọ́ta láàrin bí ìfẹsẹ̀wọnsẹ̀ bíi mẹ́fà sẹ́yìn pẹ̀lú bó ti di wípé ó ti kó ipa ribiribi àmọ́ ṣáájú ìgbà náà náà ló ti kópa nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan tẹ́lẹ̀ léyìí tó sì ti di wípé wọ́n ti dá dúró díẹ̀ nítorí bó ti di wípé kò ṣe dáadáa tó bákan náà ni bó ti wá di wípé wọ́n tuntun padà gbé fún ẹlòmíì báyìí léyìí tí wọ́n sì dábàá wípé ó jẹ́ atamátàsé tó dáa tó ṣùgbọ́n tí wọ́n wò ó wípé ó sì fi ara sílé díẹ̀ Ìyá Ọ̀làjọ lẹ́yìn ìgbà tó ti gbá bọ́ọ̀lù mẹ́rìndínlógún sáwọn láàrin oṣù kejì sí oṣù karùn-ún nísà tó kọjá bẹ́ẹ̀ náà ló di wípé ó tún gbà ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú Jamie Vardy láti lè parí àwọn tó jẹ́ aṣáájú àwọn ikọ̀ ọ̀hún tó kò ní jù báyìí lọ lórí ìròyìn àgbáyé fún ti àkókò yìí àmọ́ pàtó dámi dúró ẹ̀gbọ́n kókó eléyìí tá a ti mẹ́nubà ṣáájú àtìkà nínú ìlẹ́kùnrin pé ọ̀jọ̀gbọ́n Lai Mohammed Omicron léyìí tó sì ní bí ilẹ̀ amẹ́ríkà ṣe tako orílẹ̀-èdè nàìjíríà jẹ́ léyìí tí ò dáa tó bẹ́ẹ̀ náà láti wọn á ṣètì gbọ̀yìn nípa bó ti di wípé tọ́mọ rí pọnminú léyìí tó sì ní orílẹ̀-èdè nàìjíríà ń san ẹ̀jẹ̀ bó ti di wípé wọ́n fojú fo àwọn àṣìṣe kan àwọn ilégbìmọ̀ aṣòfin àgbà ni wọ́n bu ẹnu àtẹ́ tí wọ́n sì fojú kò tọ́wọ́ ipò tí ò dáa tó tí àwọn báríkì àwọn ológun wà tí wọ́n sì àbúrò Nnamdi Kanu ló ti fún rírí pé Nnamdi Kanu náà ni wọ́n fi bí pa lákàtà àjọ DSS arákùnrin kan ló ti rí ẹ̀wọ̀n oṣù mẹ́fà yìí lórí wípé ó jí àwọn oúnjẹ kan àtọ́tẹ lẹ́rìndòdò tó wò rẹ́ lé díẹ̀ ní ẹgbẹ̀rún mẹ́rin nílẹ̀ òkèèrè ọlọ́pàá kan lórílẹ̀ Kenya ló ti yìnbọn fúnra rẹ̀ àti àwọn mẹ́fà tó fi mọ́ ìyàwó rẹ̀ ní abala ìròyìn eré ìdárayá Rogers tó jẹ ọgá àjọ Leicester City ọgá ikọ̀ Leicester City náà ló ti sọ̀rọ̀ nípa ìdí tí ìyá alájà ò tí ì máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ léraléra ẹ má gbàgbé pé láǹfààní láti bá wa dòpọ̀ kẹsì bá wa dọ̀rẹ́ láwọn ojú òpó wa káàkiri lójú òpó youtube bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe kẹ̀dẹ̀ tí a kò rán mi létí lójú òpó facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lójú òpó instagram gbàgede ìmọ̀ underscore twenty two bẹ́ẹ̀ ni láǹfààní láti wá polówó ọjà yìí níkànnì bàbá gbàgede ìmọ̀ tv títí di ọjọ́ mi tá a tún máa fi pàdé lórí àwọn ètò wa àti lórí àwọn ìròyìn wa gbogbo ohun tí ẹ bá nígbà ẹ má já gbìyànjú láti ṣe ẹjá sì wá ìṣọ̀kan orílẹ̀-èdè gbogbo ibi tá a bá wà yóò ṣeé ṣe lágbára Ọlọ́run àánú Olúwapọ̀ Adéọlá lóníròyìn ẹ kúrọ̀lẹ́ ẹ kú kalẹ̀.